الحمد لله رب العالمين الحمد لله الذي جعل الابتلاء في الخير والشر وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وشهد لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القاهر في بعض كلامه من يريد الله به خيرا يسب به أخرجه البخاري وقال أيضا إن عظم الجزاء من عظم البلاء فإن الله إذا أحب قوما ابتلاهم فما رضي فله الرضا ومن سخط فله السخط صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن الابتلاء سنة ربانية ماضية وهو بمقتضيات حكمة الله وعدله والابتلاء يكون بالخير والشر قال ابن عباس نبتليكم بشدة والرخاء والصحة والسقم والغنى والفقر والحلال والحرام والطاعة والمعصية والهدى والضلال ويكون بالحسنات والسيئات كما قال ربنا جل وعلا وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون adàpẹ́ fún ọlọ́run bá ọba tó tó ọpẹ́ bá aláàánú ní ṣe ọlọ́pẹ́ ní olóore lọ́lọ́run alámọ̀tá ọba aláforíjì ọpẹ́ ní fún ọlọ́run ọba ọba tó ṣe àwa àmọ́ lórí ayò nílògbò àdúgbò fọ́nà ọba lẹ́ẹ̀kẹ́ sí ọba tó yẹ pé bí wọ́n mú àjẹ́wò wá síbi dáadáa àti síbi aburú ọlọ́run bọ̀ sàdédé sí ibẹ̀ láti bá àjẹ́ ìdáwò náà ti pé sí lóòótọ́ ni ẹ̀dàgbọ̀ àwọn ọlọ́run ọba gbọ́ ọlọ́run bọ̀ sọ ilé fọ́ wa nínú sọ́ọ́tù nàìjíríà

àdámọ́ka ni tọ́nà ọba ti fi sí ara ọmọ ìdí ènìyàn tọba rẹ nìkan ti ń sọ fún ọ pé máa gbájáwó rẹ bọ̀ àdáwò náà wò ọmọ pé ń tí ọ ní o ọmọ pé ń tí o àdáwò ni tí kan bá lọ ní òde tí kan bá lọ ní òde ní láti

nígbà tí ní ìṣòro àjáwò jẹ́ títẹ̀ òun ìbá tó kó nídẹ̀kùn sídẹ̀kùn fẹ́mú ìgbẹ́ndẹ́mú fẹ́ àjáwò oṣù dé wá ẹ lálàáfíà àjáwò ní o ẹ tún nǹkan tó jẹ mọ́ tọ́tẹ̀ tẹ́rì jẹ tẹ́rì mú tẹ́rì wọ̀ àjáwò ní o tó wáyé pé lẹ́tún bára yín àjáwò náà lòun náà yàbá tẹ̀ láti ọlọ́run bá tẹ́rin ṣe lójú méjèèjì ẹ̀rin oyin kí ẹ̀rọ àwọ̀ ìgbà ẹ̀ńtẹ̀ láti ọlọ́run bá àti ìlànà níbi àkọ́mọ́ sáàdà àlọ́sọ́lá àdánwò lòun náà bẹ́ẹ̀ bá ti tukú sínú ẹ̀sẹ̀ àdánwò lòun náà wọ̀ bákan náà bẹ́ẹ̀ rí sọ sọ́nà látọ̀dọ̀ ọlọ́run ẹgbẹ́ mùsùlùmí adáwò ni bẹ́ẹ̀ bá tún sọ ohun tá ń pè ní àdáwò yìí èyí ó máa rí dáadáa èyí ó sì máa rábowó gẹ́gẹ́ bọ́lá ọ̀pọ̀ gbàdégbọ́lá àti ìsọ̀kùn pé àdéhùn nínú dáadáa àti agbowó bóyá wọn lè tẹ̀lé padà sọ́dọ̀ àwọn ọmọ sọ́dọ̀ tó làwọn ayọ̀ wọn sì tì í. látara ayọ̀ yìí níbẹ̀ láti wá rí ọlọ́run bọ́ba lẹ́sí ọlá wọ́n dá gbogbo tó dá ayé ìdàkejì bẹ́ẹ̀ sílẹ̀ ló jẹ́ wa mọ ìjẹ̀rọ ọlọ́run ọba ìjẹ̀rọ tọ́nà bá ti fún wa àdìpàdédé mà àfi ká máa rí ìdàkejì gbogbo nǹkan lọ́la lẹ́yìnló mà àrọ́fà mà ó rí pàpàdé nàá tí ì bá ti pé òun tó wá ní àbámọ̀ pàtàkì ọ̀sán bá ti mọ pàtàkì ẹ̀ ooru wọn kálukọ máa ń bá ọrùn tí ó fi ríran gba ìlú ọ̀yọ́ lọ tàbí òun gba ìbàdàn lọ tàbí òun gba ìkó lọ tí ọ̀wá ni ó wá ìmọ́lẹ̀ nígbà tó bá ti àṣálẹ́ tí ì bá ṣe pé ọlọ́run ọba àdéjọ lámú òwúwọ́ fún wa náà àbá tó mọ pàtàkì ọ̀sán pé á àsórí ń bẹ níbi ọ̀sán tó mọ́lẹ̀ gbòòrò tàbí máa wọ́ mọ́lẹ̀ kì í tí ì bá ṣe mú àárẹ̀ wá ní àbá ní tọ́pọ̀ tí ò lórí ní lago tàbí nú tọ́pọ̀ tí ò lórí ẹni tó lọ́lá àti àyọ̀ lè fi lọ́pọ̀ lọ ẹni tó délé ìwòsàn tó ń báwọn yẹn àwọn yẹn jẹ́ nìkan tó gbé wọ́n tẹ́ta àwọ̀ yé yé yé lọ́wọ́ máa wọ́n pé kí ni wọ́n wá ń ké sí lọ́wọ́ àti ọkẹ́ lápá ni ọkẹ́ lẹ́sẹ̀ ni wọ́n wá wọ apá àṣẹ yóò lè fi lọ́pọ̀ tí ì bá pé ọlọ́run bá ta àwọn ẹlòsìn ọlọ́rọ̀ bá túnmọ̀ fọ́lọ́ sọ rẹ̀gbọ́ látara àwọn tó bá rí tó sì ta yóò lè mọ ọ̀pọ̀ ibi lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run bá ti ṣe àlùjẹ́ náà sí iná o tí ìbá ti pọ́ lọ́wọ́ bá dá iná ni àwọn ará bá ti jẹ́ náà wọn bá túnmọ̀ lórí tọ́lọ́run bá ti fún wọn ṣùgbọ́n wọ́n máa wọ́n mọ̀ pàtàkì orí tọ́lọ́wọ́n bá ṣe fún àwọn láti jẹ́ náà ọlọ́wọ́n bá wá sí ibẹ̀ láti jẹ́ pé kí wọ́n máa rí àwọn tí ń bẹ nínú náà owó rí àwọn tí ń bẹ nínú náà wọ́n lè bàálì máa dúpẹ́ fọ́lọ́wọ́n pé àṣọ orí ọlọ́wọ́n bá ti fáwọn tuntun báyìí wọ́n máa wọ́n pé kí ní bẹ fún wọn nínú ìyà wọn ò ní mọ̀ pàtàkì ìyà tọ́lọ́wọ́n bá kókò lórí àwọn àfikún orí ti jẹ́ nínú ìyà náà ọ̀tá jẹ́rùsùn ọlọ́run ẹwà jẹ́ àwọn ọ̀tọ̀ máa mọ̀ dájú wípé ọlọ́pàá bá dé tí ọdá gbogbo ohun tí ọba jẹ́ àjẹ́ lórílẹ̀ ayé ó ti pè gbogbo ẹ̀ èyí tàbí lọ́wọ́ òun ló pè gbogbo ẹ̀ èyí tàbí padà jẹ́ tọba yá òun ló pè gbogbo ẹ̀ tí mùsùlùmí bá ń relé ọ̀wá ní jẹ́ pé lásìkò ọdún àwọn kẹfẹ́ rí inú ẹ̀ náà wà fọ́ra kókókó náà lọ gba ṣọ́ọ̀tì náà ní ọmọ àwọn pé àdẹ́wò òun fẹ́ mú kó àdẹ́wò ti ṣẹlẹ̀ sóhun ọ̀rẹ́ òun ní kó wọn bá lọ mo ti ń ṣẹlẹ̀ sóhun yìí káàkiri ó lé kó nígbà táwọn náà sì gbé wọn lẹ́nu sọ náà ni pé iná ọdún káàkiri ó iná ọdún káàkiri jẹ́ náà bá jẹ́ mùsùlùmí mọ̀ pé kò kò máa tọ́jọ́ sínú kò sínú náà ni sínú kò tí ó lè lọ Nabi Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run kọba ní kí ọlọ́run sọba ìpé awọ́dùkan ọlọ́pọ̀lọ́ àìkọ́lẹ̀. nǹkan àkọ́kọ́ sọ́kàn bá kọ́dá òun lè gègé kọ́ dada ọlọ́run bá sọ fún gègé bá ìpé ókùtòkà ìrẹ́ gègé máa kọ́ ọ̀rọ̀ lọ gègé ń sọ fọ́lọ́run bá pé ìrẹ́ ọlọ́run ọba ò wọ́n máa ákùtòkà kí ni máa kọ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ lórílẹ̀ ìlẹ̀ pátá ìtàgé oṣù parẹ́ eléyìí àdíìsì afá àbúdá ìlọ́gbà wà táwọn míì tí afá àdúgbà ìṣẹ́ ló ń tẹ̀ láti sílẹ̀ lálàáfíà àdíìsì ló já mọ̀ pé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí wa lórílẹ̀ ìlẹ̀ pátá ni wọ́n ti kọ gbogbo ẹ̀ yányá àtẹ́wò tí ó wà ìgbà tí ó lọ ìgbà tí ó wà ìgbà tí ó lọ gbogbo ẹ̀ wọ́n ti pè gbogbo rẹ̀ fún wa ṣùgbọ́n wọn àtẹ̀jí lójoojúmọ́ à ń ṣe kòńgẹ́ na aláṣẹ kòńgẹ́ èyí tó ìkọ́nà ọ̀pọ̀ òbí ṣe tó ti jẹ́ káṣẹ kòńgẹ́ rẹ̀ yóò fò wá wọn lákàrà bọ́lọ̀ bọ́ba ó ti ayé fún wa àwọn tá a jẹ́ sọ lọ ọ̀kan náà àwọn ẹni eré tó ti lọ àfáwà sáyé kò tún bẹ́yẹ ọ̀kan náà àwọn tàbí ìlọ́jẹ́ òun lẹ́nu ìgbẹ̀yìn tí àwọn jáde yóò tọpa nígbẹ̀yìn nígbà tó yóò ẹlọ́pẹ̀ mẹ́à bá ta rọ́jọ́lọ́ báyìí nára kùn tó ti bẹ̀rẹ̀ sí sọkún tó ń pèsè ìdíkù lójú bẹ́ẹ̀ a ń dínú ní ọ̀làlá àrọ̀bàrin yìí olùmọ̀kání nínú àwọn olùmọ̀ ọlọ́run lásìkò rẹ̀ sáyìn ìdíkù lójú bẹ́ẹ̀ ìlọ́run jọ pé fún wọn pa yìí tí àjá ìwọ́n ìlú tó sọ fún wọn lọ pa ọkọ̀ àwọn tí báyìí ní sáyìn ìsìsọ báyìí pé máa lò kí ni wọ́n ti ń pa ọlẹ́kùn pa ọlẹ́kùn ìmọ̀ aṣọ ọ̀gàgà ìyá sáyẹ̀nsì ń tọ́ tẹ̀lé sí ọ́ rẹ sáyẹ̀nsì pé wọ́n lọ pa ọ́ ọ̀dà sáyẹ̀nsì ọ̀ ìsáyẹ̀nsì tó bá ìpè dá sẹ́fù kìí dà tó bá ìpè ń tọ́ tẹ̀lé sí mi ní má sọ fún gbà náà làkọ̀dé káàdà fi ìlú mi dáhì sàhálà á ń yẹ fún ó lè yóò sọ lẹ́yìn náà wá ka ayé ọlọ́run kan fún báyìí pé wọ́n náà kọ́ ohun tọ́nà wọn bá wí ọlọ́run bá ní pé má àsọ́rọ̀ ni mo sí bàtẹ́ ìrẹ̀ áfù wọ́n náà fi àǹkóṣe fún ìta fi ìta lè kọ́bìlì àti ráha ìtẹ̀dá ẹ̀ka ọ̀lọ́kọ́ ìyẹsẹ̀ kò sí nǹkan nínú àdéhùn tí ó ṣẹlẹ̀ lórílẹ̀ tàbí tí ó ṣẹlẹ̀ nínú tẹ̀mí ayé àyàtí ti wà nínú tírà tírà kan síwájú káwọn ọlọ́run bọ́ba ní kí ọlá ó tó di pé àjà nítorílẹ̀ ayé àwọn ilé ìwé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọgbọ́ pọ̀ pé kò máa wáyé lẹ́sẹẹsẹ àwọn olùmọ̀ wọ́n ní pé ọlọ́wọ́n ọba ó ṣe ilé ayé ó tó di kọ́dá sílẹ̀ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ fẹ́ pátá inú ẹ̀ ló ti yẹjú rẹ̀ ó tó di kọ́lọ́wọ́n pátá ayé ìgbìmọ̀ ẹ̀kọ́ rẹ̀ eléyìí lẹ́sìn ní ẹ̀kọ́ táwọn ọmọ ìlú mo ti fẹ́ jẹ́lé yọ ọlọ́ni tí mo ti fẹ́ jẹ́lé yọ ọlọ́ni mo ti fẹ́ jẹ́lé yọ ọlọ́ni ó lè bá àtúnṣe jáwé lórí ẹ̀ àwọn olùkọ́ ó ní ohun tí wọ́n máa ń kọ́ kalẹ̀ tó ti pé wọ́n á pè mí ní lójúbò wọ́n á pè mí ló kọ́ mi láti jẹ́ pé bí mo ti fẹ́ ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ mi nì kí èdè bá ìyá ti níbi ẹ̀kọ́ tí ń kọ́ ọlọ́run bọ́ba lè kíọ́lá gbogbo báyìí yóò lè lọ yẹ́nyá ọlọ́run bá wọ́n ní pé fún òkú fifty thousand years tí wọ́n ti fọ́nà ọmọ tó dáyé tó ti pè gbogbo gbélé wọ́n yóò sí ibò ní muslim gbogbo yóò fẹ́ máa ṣẹlẹ̀ sí mùsùlùmí tọ́ba ikú bẹ́lá dáadáa ni irú dáadáa yìí ó wà ní ìmọ̀tọ́ àyẹ̀mínà ìdẹ̀ra lè ní ìjẹ́ sẹ́kọ̀n tó sì kílẹ̀ àpẹẹrẹ gbogbo tọ́ba ikú dáadáa ni ìdẹ̀ra lọ́jọ́ sí fún wàyí ń tánà yà sún wúwo fọwọ́ ní ìmọ̀tọ́ ìdí àjà náà wíwú káfíńtà ọ̀pọ̀ yá ṣùgbọ́n tó ń tọ́ ìhun tó bá nínú jẹ́ ni olùgbàgbọ́ òdodo ìhun tó bẹ̀rẹ̀ sí bá nínú jẹ́ ìdẹ̀ra náà ló tún já sí fún lójú ọ̀nà ní ìpé ọlọ́run bá máa fi bá yẹn rẹ̀ gẹ́gẹ́ bá níbi ọ̀rọ̀ Muhammad sọ́lọ́lọ́ àlọ́ sọ́dáńtò kò ọlọ́run bọ́ bá lè tọ́lá òsà lédè sí bí èsì pé pẹ̀lẹ́ nínú ọgbọ́n rẹ̀ àti déédé rẹ̀ kọfẹ́ jọ ṣẹlẹ̀ sẹ́ni tó jẹ́ olùkọ́ òdodo ìṣẹ̀lẹ̀ ilẹ̀ ẹ̀kọ́ tọ́lá ọba sọ pé wọ́n á sa á ń tẹ́kìrọ àwọn ṣe ìhàn ọwọ́ afẹ́yìnró lápò gbá mi bẹ̀ ẹ kó sí ọlọ́run ya lẹ́m wà á tún lẹ́ọ̀tà ọlọ́run bá mọ́ ṣùgbọ́n ilẹ̀ yẹn ọmọ kankan ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n tó ti lọ tó ọba nínú Islam ọlọ́ba yìí ọjọ́ nìkan tó ṣe pé ọlọ́run bá fún ní ọgbọ́n ó ti wá yẹn ẹni tó jẹ́ ọ̀tún rẹ̀ tó jẹ́ olùmọ̀ àdáwò tọ́lọ́ ẹni ní ọ̀sọ̀ fún pé hádà máa kọ̀dàrà lọ yóò tọ́lọ̀ bá kádàrà lélé yóò yóò tọ́lọ̀ bá kádàrà lélé yóò yóò tọ́lọ̀ bá kádàrà lélé yóò wọ́n ní kàtọ́lọ̀ bá fẹ́ mú àwọn àjẹ́wò tó wá fáwọn méjì ní ìjọka ó sọ̀tìkò ìgbà tí ọ̀dà yìí tó sì pé òun nìkan iná ìlójẹ́ nìkan bí pé ọlọ ọ̀fìka ilé ọ̀fìka tó wá lọ ọ̀fìka yìí ọba rí àwọn ọmọ kéékèèké kan ọba sọ fún ẹni tó jẹ́ ìtìjú rẹ̀ nígbà tó jẹ́ ìkéjì rẹ̀ yìí ọba ti sọ pé hádà mọ̀ ọ̀dà wà ní wọn tọ́nà ọ̀pá kádàrá ní ìlú fi pé ha tí ó rẹ̀ ẹ̀kọ́ máa lọ́gbọ́n tọ́nà ọ̀pá kádàrá ní bá ní ẹlọ́bá jù sínú túbú ọ̀rẹ́ súnmi gbogbo ẹ̀ tọ́nà kádàrá wọ́n bá lọ jù sínú túbú ilé ìtọ́lọ́ ọkọ̀ balìkà tí ń dárìnrìn ayé rẹ̀ ọkọ̀ balìkà tí ń dárìnrìn ayé rẹ̀ ń bá ilé yìí lọ ń bá ilé yìí lọ ọ̀tẹ̀ lọ́rùn ọba tó ní ọlọ́run mọ́ rẹ̀ jáde káwọn òṣìṣẹ́ ọmọ àtayé ọmọ rẹ̀ rẹ̀ jáde wọ́n jẹun tayé lọ pẹ̀lú ní ìfẹ́ gbọ́ gbogbo yóò tọ́ bá tẹ̀lẹ̀ síbi kó tó máa sọ gbogbo ọlọ́run bá ṣe kádàrá ilé ìdè dákẹ́ ọlọ́run bá ní wọn bá jẹ wọn bá jọ sí ìrìnàjò kan ìrìnàjò jọ jọ sí ọmọ orígbàrí tí wọ́n rí ẹ̀yán sálọ̀ ọ̀tún ó ti pé nígbà tí wọ́n padà padà tí wọ́n padà pàdé lé ó ti pé ẹkùn ti gé ọmọ níka ọ̀kan nínú ọmọ níka olórí àwọn mùsùlùmí nígbà náà ọmọ níka rẹ̀ gé wọ́n pàdé lé ọ̀rẹ́ rẹ̀ bá sọ pé ha ha bẹ́ẹ̀ mọ́ kọ́dọ̀rọ̀ lọ wọ́n tọ́nà bá kádàrà lélẹ́ yìí ah inú wa fi gbé ẹlọ́bá ti sínú ẹ̀ tó wú ẹni ìyá jáde ó ibi tí ó kù sínú ẹkùn jẹ mímíka onígbéhun tọ́lọ́ bá kádàrá nù inú túbú wá ní ọ̀rẹ́ wà pé pé ẹni tó jẹ́ ọba yìí ọba jẹ́ mi tẹ̀tọ́ bọ́ọ̀ta ìbọ́ta tó bọ́ọ̀ta ó kòrò nìkan ó sì ṣe alábàápàdé àwọn tí fún wọn máa ń rìn ìdálé mà tí wọn máa ń gbẹ̀mí ẹ̀dá wọn bá gbé nígbè tí wọ́n gbé nígbà wọn gbé débi pé wọ́n ti lò ó wọn bá ti pé ẹni tó yẹ ká mú wọn lára rẹ̀ já pé

ìbámà ti bá tẹ̀mí lọ àti bí jẹ ẹsẹ́ kò jẹ mí níjọ́ ní tóótọ́ àti sí ohun tọ́lọ́run bá kádàrá ni torí pé ọ̀rẹ́ yóò fi lè pé kọ́ìkò ní ìṣà orin náà o tọ́lọ́run bá bá fẹ́ ah! orin náà padà jáde fún lọ́jọ́ òní ẹlọ́gbà mú ọ̀rẹ́ ah! báyìí ọjọ́ nìkan pé gbọ́gbà foríjì lọ́dẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tó wá sọ fún pé àádá kọ ìlú oore náà lọ́já sí fún òun ṣèbí oore lọ́já sí fún mi ó fi mú sínú túbú tó ọ̀bá fèmí náà sínú túbú ni tó sínú bí ní jọ́nà tó mọ́sọ pé oore lọ́já sí fèmí náà kó jùmí inú túbú jọ́nà ṣèbí bá àmì àti ẹ̀là àbájọ rẹ̀ onígbò sinú bíbo fèmí sí àkà obìnrin pamọ́ síbìkà torí kí àjálù tó lágbára tí ń bẹ wájú kí ìgbà kan bẹ́ẹ̀ àwọn àpùpà ìjọ ìjọba wa rí pé ha ó ti máa ń wí bẹ́ẹ̀ pé ogun yóò tọ́ba tẹ̀lẹ̀ sí ìyàn tọ́jà rẹ̀ sí mùsùlùmí ìṣẹ̀ lọ́ máa sọ pé hágà máa fọ́dà rọ̀ lọ́ kọ́ńgò ní iṣẹ́ ọ̀pọ̀ ìhun tọ́lọ́ bá kádà lélẹ́ orin ni ó ti jáde ilé ìwádìí lè jẹun ọ̀rọ̀ tọ́lọ́ bá sọ yìí tó kọ́ pé àbá àǹtàṣọ́rọ̀ ṣe ìhàn wọ́n wà ọ̀yẹ̀wò ìtàkọ̀ ìgbà ní ìbẹ ẹ kórira ká tọ́ba tẹ́lẹ̀ sí yín o wàhásà à ń tòfin kò ṣe ìhà ìgbà ní sí ìbẹ ẹ nífẹ̀ẹ́ sí nǹkan bí nǹkan náà kọ́ jẹ́ sí yín ṣùgbọ́n kọ́ jẹ́ sí yín ọlọ́run ọba lọ́mọ́ ẹ̀yìn ọmọ kẹkàn lódodo àwọn èdè ni àwọn ọ̀tá àmọ́ kẹ́kà kò sí ìkẹ́kà tá mọ́ ìpàkọ́ pàkọ́ láàrin ẹni ẹlẹ́ni ní ẹrí pàkọ́ ti wa ìwọ̀n tí ń bẹ wájú wa táwọn fojú rí iná là ń mọ́ ìwọ̀n tí ń ṣẹlẹ̀ lẹ́yìn wa ìṣẹ̀là ọ̀rara tí mùsùlùmí bá mọ́ eléyìí ọyọ̀kọ́ mọ pẹ́lú gbogbo ohun tọ́lọ̀ ọba ti gbé wá fún kó dúpẹ́ fọ́lọ́run ọba náà lọ́jà tó fún fún

إذا ما بسلاه فقد عليه بالضع ثاني طوال ما بعد كلا بعد جاتا تأكل على سكية تبقى تموالين أسرف ipò kò dúpẹ́ fọlọ́run ọ̀yẹ̀kóòrò rọ́bí àhàrà ohun tí ó máa sọ náà ni pé ah, ọlọ́run bá máa yẹ pẹ́rẹ́ ní o ọlọ́run bá máa yẹ pẹ́rẹ́ ní o tí ó sì rí rẹ̀ ṣùgbọ́n ní tọ́bá jẹ́ olùgbàgbọ́ òdodo ọgbọ́dọ̀ mọ̀ tó gbóhun tọ́lọ́run bá wá fóun ìjẹ̀ra oore ń tẹ́ńtẹ̀ fóun

ó lè fi díẹ̀ sí ó lè títí lẹ̀kùn máa rí ṣùgbọ́n síbẹ̀ náà nínú ewu náà ni ó tó wà ọkàn ó sáwà lókè lókè náà ọlọ́run bá máa síbẹ̀ fẹ́lò mí ọmọ tọ́tàn yòókù tálà bí máa rẹ̀ ọlọ́run bá máa jogún àjáwò fẹ́lò mí látara dúkìá tọ́lọ́run bá jogún fún dúkìá tọ́lọ́run bá jogún fún tẹ́ tọ́lọ́run jogún fẹ́lò mí fi ń rí ayé lò ayé fi ń rí bá ti dé fún àdánwò ńlá ní ọjà tó kó ń pẹ́ dúkìá rẹ̀ yìí gan-an lọ́lọ́run wá rí ogún ńlá fún

ọwọ́ ẹgbà tọ́ọ̀tì lọ à èyí tó túnlọ sí ara rẹ̀ tó túnlọ pọ̀nà ojú tó lówó lọ́ọ̀lọ̀ bóyá àdéhò tó ní òun náà nípa ọ̀nà láàbíà ó sì ń wá láàbíà kí tó gbà tọ́ọ̀tì lọ ó sì jẹ́ mùsùlùmí àdéhò tó tún jó gbogbo rẹ̀ yìí ó lè fi ṣe ọ̀nà ọ̀hún a máa wá sàgbé wa tàbá jẹ́ mùsùlùmí ìpẹ́ ọlọ́run bọba lè jẹ́ ọlọ́run lè fi wá lẹ́rọ wọ́n jẹ́ wá tán gidi ó sì lóòótọ́ lóòótọ́ la gbọ̀n ọlọ́run bá gbọ́ àbí ẹ̀fọ́ ẹ̀lẹ̀ lásán iná ẹ̀ la jẹ́ atẹ́gùn tí ò ní gbàgbọ́ kẹta tí ò ní gbígbàgbọ́ wa ò ní ké orúkọ ọlọ́run bọ́ bá lékè ọlá àwọn tó ti lọ ṣáájú wa ọlọ́run bá jẹ́ wa wò ó jẹ́ wa wò ọlọ́run bá ní pé a ti bá nílẹ̀ ẹ̀sọ́ a tẹ̀ pa wọn tì ní ọlọ́run ọlọ́run bá ní pé sáwọn èèyàn lè ọ̀pá dẹ́fà wọn lẹ́bẹ̀ẹ́ lásán fún bá gbọ́ máa sọ fún ìgbọ́nà ọba gbọ́lì òun là yóò gbà náà fáà wá ní ìtẹ̀ wò á tẹ̀ wò gidi wọ́n là kọ́ dé pàtà ní ẹ̀lẹ́dẹ́ ilẹ̀ mi tábìlì hìn àwọn tó ti lọ sáájú wọn á tẹ̀ wọn wò ìdánwò yìí náà lọ́nà bá fi mọ talent tó jẹ́ ní tiẹ̀ talent tó ṣe pé àsáwọ̀ lásán lọ́jà sí ọ̀làyà àlàmú nà ń bọ̀ àtẹ̀yìn wọ́n yà àmọ́ nẹ̀bí sàmìlẹ̀ ọlọ́run bá dé pé látara àdánwò yìí a bá dẹ̀yìn wò níbẹ̀ lọ́lọ́run bá tún máa mọ talẹ̀ tó dúró dodo nínú gbàgbọ́ ẹ̀ sàtìlẹ́yìn tó yẹ pé kò pòórọ́ ni ọ bá ara rẹ̀ níbi táwọn yẹn ń sin lọ́hùn òun náà fi ń sin lọ́hùn tó bá bá ara rẹ̀ níbi táwọn yẹn ń sin nǹkan míì sí nǹkan míì náà lòun ó sìn táwọn mùsùlùmí bá ti wá mẹ́lẹ̀ yìí àwọn alágbọ́dọ̀ máa bẹ̀ náà lọ tó àdéhùn tí ó gba ìgbàgbọ́ ẹni ọlọ́dà fún

nínú ayá mi ọlọ́wọ́n bá ní pé àdìfíìsìnẹ̀tì láti bá omi nílẹ̀ pàtó ẹ̀rí àdẹ́wò ó tóbi jùkú lọ ó tóbi jùkú lọ ọlọ́wọ́n bọ́ là wá ń bẹ́ àwọn tàjẹ́ ọmọlẹ́yìn ọmọlẹ́yìn alẹ́bí Muhammad sallallahu alaihi wasallam kálọ̀ ọmọ pé gbogbo ohun tá ń pè ní àdẹ́wò ìdẹ́wò ni o gbogbo ohun tá ń pè ní àdẹ́wò ìdẹ́wò ni o Muhammad sallallahu alaihi wasallam sọ pé ashaddu an-nasi bala'un al-anbiya àwọn tó jẹ́ pé àdẹ́wò wọn ga àwọn ànẹ́bí ọlọ́run àwọn ànẹ́bí ọlọ́run gbogbo àdẹ́wò tó bá ní pátápátá nínú ẹni kí wọ́n náà máa kó lẹ̀ wípé á ah, àdẹ́wò bá ilé mi ní bàbá wá ní ẹbí nínú ọ̀kan náà ànẹ́bí ọlọ́run tó ti lọ ẹlòmíín tẹ́ ó lè ní á ah, ẹjẹ́ mọ̀ pé ọ̀sẹ̀ sàn kọjá tó mù ní sàárẹ̀ àwọn ànẹ́bí ọlọ́run bá tọ́lọ́run bá jogún ààrẹ fún bẹ̀ ànẹ́bí ayé owó bẹ́ adé ìsàlẹ̀ àtọ̀sẹ̀lẹ̀ ọlọ́run bá jogún àdẹ́wò ààrẹ fún tó sì jẹ́ pé ọmọ pé tó ń bá bẹ lọ́wọ́ ọba àdánwò ní ọlọ ṣùgbọ́n àwọn èèyàn bẹ ọlọ ọba bẹ lọ́hùn bẹ lọ́hùn mo ti sọ fún wọn ní ẹni pé ìgbà tí mo fi lálàá sí afọ tọ́mọ bàbá gbélé yìí wá ó yẹ kí n gbà ó yẹ kí n gbà ìbẹ̀wò lẹ́fẹ́ jẹ́ máa bẹ lọ́hùn bàbá yìí ní ọdún mélòó mo ti lò lórí ààrẹ tí ó jòmú fún mi yìí tó jẹ́ pé àwọn sọ̀tẹ̀sọ̀tà wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ àníbíwá yóò àlẹ́sọ̀lá

débi pé bó ṣe rí gẹ́lẹ́ omi ara rẹ̀ ó sùn sílẹ̀ tó ìgbé wà ṣàbí pé gẹ́lẹ́ kí ara rẹ̀ ìṣe ni ó wà nílẹ̀ báyìí àtẹ́wò náà wá ga débi pé òórùn yìí wá pọ̀ wọn a máa lọ sa sóòrùn gẹ́gẹ́ bí wọ́n sì wà sọ nínú ọ̀tàn àtẹ́wò yìí nígbà tó ti pé ààrẹ yìí fẹ́ máa wọnú ọkàn lọ lẹ́yìn ọdún kẹrìndínlógún ó ti kó wọn padà wá fẹ́ lọ́hùn ọlọ́run bọ̀ balẹ̀ jọlá gbogbo ohun tó nù ún ọlọ́run bá dá padà àwọn ìyàwó wọ́n fi ilẹ̀ ẹyọ̀kan náà lọ́sẹ́kùn náà àwọn ìyàwó ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ wọ́n yà á ọ̀pọ̀lọpọ̀ dúkìá ní ẹ̀lọ́lọ́ sí gẹ́gẹ́ bọ́lé àwọn olùmọ̀ yóò ti ṣàlàyé ilé ìfún wa ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ ọlọ́run bá ṣàlàyé ilé ìfún alẹ́ ọ̀rẹ́ náà lùkọ̀ọ́rán nìkẹ́ igbó ìlú ẹ̀ láwá padà já padà fún ara alé míì tó tún dájà ara alé ti tẹ́lẹ̀ lọ atújogún ẹ̀ nabi wa muhammad sallallahu alaihi wasallam pé aṣọ́jù nẹ́ẹ̀sì gbẹ̀lẹ́ ọ́n àti àbíyà àwọn tó lágbára jù látẹ̀wò lọ́lọ́mọ́ máa ń fi àdẹ́wò ká àwọn àlẹ́bí ọlọ́run yóò tàbágbá àdísì nìkan nìkan yé gan ah èèyàn fẹ́ lé òkú tí ẹ bá fẹ́ jí ọ̀rẹ́ ọlọ́run ajẹ́pàdéwò gbọ́dọ̀ kàn jẹ́ ọ̀pọ̀ gan ṣùgbọ́n àdẹ́wò lọ́lọ́run wá fi kàwá ọlọ́run ọ̀pàdẹ́wò kàwá àwọn àdẹ́wò pẹ́fẹ́ pẹ́fẹ́ pẹ́fẹ́ ọlọ́run bá ń bí ọ̀ dákùn àdáwò tí ó gbà sílámù lọ wa dákùn máa fi tàwa o àdéhùn tájọ àwọ pé ha ọdún dìsẹ́mbà wọn yìí ń lọ ọ ní kébì ní ọ̀rẹ́ ajọ́ tọ́ọ̀tì lọ báyìí ah, ọlọ́dàkùn má járe o ọ̀pọ̀lọpọ̀ àwọn ni wọ́n kó sínú ẹ̀ lónìí tó ti pé ha àdéhùn tó gorí àdéhùn fún mi látara ọ̀nà tó mú yìí ṣùgbọ́n ọ̀là tí ní àtàrọ̀ náà ṣe láyá lámọ̀ ṣùgbọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀. ànábì Muhammad sallallahu alaihi wasallam pé lẹ́yìn àwọn ànábì Ọlọ́run fún mọ̀lẹ̀ ẹni tí ó bá tún jíjà bí àwọn ànẹ́bí ọlọ́run bẹ̀rẹ̀ ọlọ́run bó ti máa gbádẹ́ òwá o àfọ́ àgbọ̀pá ló gbé àdísì náà tó gbé jáde tàbá mele àmọ̀ mọ̀ pé tí àdẹ́wò bá ti dé ohun tó kù náà ni pé bó láti borí àdẹ́wò náà mùsùlùmí wa máa ń borí àdẹ́wò rẹ̀ pẹ̀lú pé sùúrù pẹ̀lú gbàgbọ́ pẹ̀lú pọ́ wọn lẹ́sàn yóò jẹ́ kó borí àdẹ́wò rẹ̀ ṣùgbọ́n tí ẹ bá ti ń sẹni tọ́jẹ́ tọ́jẹ́ mùsùlùmí bá dẹ́wò bá dé yóò jẹ́ nìkan tó yẹ pé yóò máa kú ohun tó bá ṣẹlẹ̀ sí yóò máa kó wọn ọ̀ráyé wá yóò máa tẹ àwọn ara rẹ̀ gẹ́gẹ́ bí àfa àfò ìyá àtúgẹ́ ẹgbẹ́ ti ṣàlàyé fún wa wọ́n ní pé máa fi àáfíà mọ́sítóró wọ́n ẹ̀rí àwọn èèyàn tó bá jẹ́ bóyá wọ́n àfíà wọn ètù bá àwọn sí tí ẹ bá àfíà tí jẹ nírọ̀rùn tí mú nírọ̀rùn ọ fẹ́ gbọ́ bùkátà orí Ah, nípa gbígbàgbọ́ ẹ̀ṣẹ̀ tó fáìdà nẹ́sẹ̀lá bí i bẹ̀rẹ̀ ọ́n ṣùgbọ́n ẹjájẹwọ́ sọ̀kalẹ̀ sọ́rọ̀ ìlàhàkọ̀ ìkèyàn ẹwà tẹ̀yìn kalẹ̀ ní bí ṣe eléyìí ilẹ̀ Yorùbá láti rí àpẹẹrẹ eléyìí púpọ̀ láti rápẹ eléyìí púpọ̀ bọ́lá bàbá jẹ́ ojú ìjẹra fẹ́nìka ìyàwó rẹ̀ ń lóyún bí mọ́ rọrùn ọjọ́ nìkẹ́tẹ́ pé ń sílé kọ́ ló ń kó lọ lé nínú amọ́tò nítòtò ipò wọn tẹ̀mọ́ ní ẹbá tí ó sin lọ́wọ́ pẹ̀lú sí ah ṣe làwọn èèyàn máa sọ pé ah adàrà àyàmọ́ ilẹ̀ yìí máa jẹ́ ajá o fast ọmọ ìyẹn dáadáa o ṣùgbọ́n jíkàjá owó dé ìṣe wọ́n sọ nǹkan mí ìṣe wọ́n sọ nǹkan mí wọn ò nígbà fáyàmọ́ ni mọ́ ìṣe ni wọ́n sọ pé ayé ní bẹ́ níbi ọ̀rọ̀ lé ayé ayé ní bẹ́ níbi ọ̀rọ̀ rẹ̀ ọwọ́ àti pé Yorùbá àdẹ́wò kan ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ síyàn ayé na wọ́n ta máa fi sí pé tó àwọn èèyàn ìdíyànyà ó gbé di fún yóò àwọn èèyàn tí ó tó sẹ́ àwọn owó wà láwọn èèyàn ọ̀hún gan àmọ́lé wọn àmàdúgbò wọn àti ìmọ̀ọ́dé wọn gan ìgbọ́lọ́dọ̀ Yorùbá títí ni wọ́n máa pé ha ayé ayé hmm. ni àwọn bí wọ́n wà rárá gbogbo òsí yẹn kẹ́kẹ́ nínú tí ó tẹ̀rẹ̀ sí ẹnu tẹ̀mí ayé rárá bó ti wulẹ̀ ọmọ gbogbo ohun yóò fẹ́ nìkan bá lóhun ṣe ọjọ́ ń sábà sí lásán ìlẹ̀ ẹ̀lọ́ jẹ́ gbogbo ìmọ̀ rẹ̀ pé yọ tẹ̀rẹ̀ sí yẹn ìbẹ̀ nínú ọmọ ọlọ́run pé bẹ́lẹ̀ yóò ya ó ní pé fàṣọ́rọ̀ ni mú mínú ìdà ìmáàlẹ̀ nígbà bá bá dé táwọn èèyàn jẹ́ mọ́ pàtàkì ibo ni wọ́n fi sí ẹ̀rí olùgbàgbọ́ òdodo òun padà fi síbi ìgbàgbọ́ tí ẹni o wọ̀sọ́ ọlú monastic ìdá nípa àti ẹwà rẹ̀ gbé pé monastic gídò ìgbàgbọ́ ẹ̀sìn rẹ̀ òjókó náà tẹ́lẹ̀ àdéhùn wáde a pa àpálẹ́ ti mọ̀ pé èsè mùsùlùmí rárá yóò tètè máa jẹ́wọ́ rẹ̀ yóò tètè máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀dàfẹ́ máa gbé mi só àmà gbọ́ fún wọn ní ń sọ kí n sá

tó ti pé wọ́n ṣe rúkìá fáwọn èèyàn wọ́n ń fún àwọn èèyàn láwọn oògùn ìwòsàn Islam ìpé táwọn èèyàn bá ń kọ̀m̀pé pé owó wọn pọ̀ owó wọn pọ̀ àkùnkàmọ̀ tí wọ́n bá pọ̀ tó tọ́ kò sí gbogbo ní kòtà àdẹ̀ rí dáadáa bí gbogbo ní nǹkan sẹ́yìn ẹ̀yàn a máa rí ibi tó kùn díẹ̀ káàtó ọwọ́ pé à ń rí àwọn mùsùlùmí tára ní sísọ̀rọ̀ dé dípò tí ẹgbẹ́ àwọn ẹni àná àwọn òrí ibi tí ó pin ọlọ́wọ́ pípò àbá ògúnjí ọkà ní bẹ lókè gíníkà ẹ̀sùn bẹ́ẹ̀ ṣẹ̀gbódèjì kan ní bẹ lókè gíníkà ẹ̀sùn bẹ́ẹ̀ ó ti gbé mùsùlùmí padà kú sọ́lọ̀ ṣẹ̀gbódèjì ó láìláà ìlúta ṣùgbọ́n lónìí àti pẹ́pọ́lọ́hùn àwọn ọmọ ìyá wa tó wà yìí àìmọye àwọn èèyàn tí wọ́n padà ń tẹ́ sọ́dọ̀ wọn ọwọ́ kún ti ẹ̀kú ní Islam wàláyé ó fi fẹ́ mọ̀ láti láti lọ́gbọ́ ó ní pàdàyé kó dúpẹ́ ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀ máa dúpẹ́ mọ̀ tí ó rí ọ̀bá sí ni ó mọ̀ bí báwọn ẹ̀fọ́ mi lè gbé mi lọ ọmọ bí wọ́n lè gbé mi lọ ṣùgbọ́n tí ń ṣe mí ilé òfin ńlá ṣùgbọ́n mo dúpẹ́ bọ́lọ́run bá pé bí ìmọ̀ bára mi tó ti bá ṣe kú dá ìtùn báyìí ìtùn báyìí ìtùn báyìí ìtùn báyìí ọlọ́run ti padà yọ tán sọ́dọ̀ ọ̀kan náà fi gbọ́n ṣe ìdáàjì tó padà tán síbẹ̀ oore nínú orí bọ́lọ́run bá ló ṣe fún wa ọwọ́ tá ń ló sẹ̀mí lọ́wọ́lọ́wọ́ yìí kọ́lọ̀ nǹkan máa ti kọjú ká mú orin náà kọ́lọ̀ nǹkan máa borí jẹ orin náà jẹ mọ́ wa lọ́wọ́ àwọn tó fi lọ sáájú wa àwọn òwe orin eléyìí ẹlòmíì lọ mọ́ká ṣùgbọ́n bí tọ́padà tẹ́ sí ọ̀dà ẹlòmíì tí wọ́n gbà ni wọ́n ń pè é ṣùgbọ́n bí tọ́padà tẹ́ sí òde sọ síta tí ha tí wàhálà ìjà ọkọ̀ tó báyìí àgbọ̀ pé kìnníkà kìnníkà sọ̀kẹ́ bẹ lẹ́kọ̀ọ́ kìnníkà wọ́n ń pè

ẹni ọba ti tẹ̀sọ́dọ̀ ọmọ ìyàwó náà kọ́ lè àwọn tàbí ọmọ lẹ́yìn ànẹ́bí ọmọ amúṣà ọ̀nà ọ̀sẹ̀dọ̀ ẹjẹ́ aṣọ́ra ẹjẹ́ àmọ̀ tó kún fọ́nà bàbá púpọ̀ alẹ́ ayé a ṣe kún gẹ́rẹ̀ a lè tayọ fọ́nà bàbá púpọ̀ alẹ́ ayé o tó fi jẹ́ pé má wàá sáré tayọ má jẹ́ àmútayọ ìhun fọ́nà bàbá pín fún yóò pín fún má mọ́kànmọ́kàn má jẹ́ nìkan tó yẹ kó ó wíwọ́ fẹ́ ṣèrú lówó òṣèlú lówó ń tọ́lọ́ bá fún fún olóhùn ni ó ọlọ́run bá ní pé náà nù tọ̀fọ́n náà báyìí náà hùmà ìṣẹ́ta hùn fil hayati dunya àwọ ọlọ́run àwa là ń pín àwa là ń pín ìtẹ̀ní ayé ọrọ̀ ìtẹ́ ìlú lórílẹ̀ ayé àwa là ń pín lórílẹ̀ ayé ọlọ́kan náà ọmọ ìyá ẹ̀sìn ó jẹ́ nìkan tó pé kókó kànga kànga ní àwọn yòókù rẹ̀ yọ yíyọ tó yọ wọ́n tẹ̀ nínú wọ́n tẹ̀ nínú wọ́n tẹ̀ nínú ọba gbogbo wọn mú mi ọba gbogbo mi fún ọba mú mi díẹ̀ mú mi díẹ̀ tó mú mi díẹ̀ báyìí ó tún di kàbí kàbí kàbí ọba tó lọ ọba tó kó kẹǹkà ilé ìlúwò èrì ọmọ tó yẹ kú ọ̀kan náà olùmọ̀tọ́ wá wá mẹ́ pé Allahu akbar Allahu akbar ẹni yìí ó fún àríṣì ti pé yóò mú gẹ̀ẹ́ ó tún sẹ́kùn nù gẹ̀ẹ́ tí ó mú lórí ilé ayé àríyọ lákọ̀ọ́kọ́ gẹ̀ẹ́ láìsì kí ẹ̀ta ó kù díẹ̀ ó sì láìsì kí tán tó

tààtì nígbàgbọ́ sí ìgbàgbọ́ lọ́wọ́ bọ́ sára lẹ́ta àárí àwọn orin mẹ́rin àfá ọmọ mọ́kàntọ́ ó ní pẹ́tà lẹ́wọ́ bá dé ihun tó máa kọ́kọ́ rí nínú máa rí nínú mẹ́rẹ̀ẹ̀rin náà ni pé anẹ̀hù lámìyẹkùn kìí ni àjẹ́wò tọ́lọ́run bá mú wáyé kìí ṣe inú ẹ̀sìn ni ló ti wú tọ́lọ́run ti mú wá fún mi ìtumọ̀ kìí ṣe inú ẹ̀sìn ni pé ọ̀pẹ ẹ̀sìn lọ́wọ́ mi ọ̀pọ̀lọpọ̀ àdẹ́wò kéékèèké ti ń ṣẹlẹ̀ sáwọn yẹn lónìí December ilẹ̀ ni wọ́n bọ́ omi gbogbo àwọn Ramadan ó ti lọ gbogbo àwọn ìwọ̀n wákàtí mara àrùn àà ah, ó ti lọ jùdí ń ṣọ́ọ̀ṣì ó o ti lọ pàtẹ́wọ́ ó ti bọ́ ọkùn sọ́hùn gbogbo wákàtí mara àrùn ti lọ ààrẹ Ramadan ó ti lọ gbogbo tí olóore rẹ̀ ló ti wọ́n ní àfá àwọn ọmọdé pàtọ́ olóhun máa ń dúpẹ́ pé àdẹ́wù lábíyẹ fún ti ti ìní pé àdẹ́wù tọ́lọ́run bá mú wá fún mi èsì inú ẹ̀sìn mi yẹn pé kò pèsè lọ́wọ́ mi wàá lẹ́wù lábíyẹ fún akùbà òmìnirò bákanáà ní orí kejì tí súnmọ́ rí ni pé àdéhùn tọ́lọ́wọ́ bá mú wá fún mi mo rí pé àti òjì ẹ̀ tóbi torí ìlú tóbi jù lọ́lọ́run ṣe fún mi tó ń bẹ mo rí pé èyí tó tún tóbi jù lọ ń bẹ kékeré lọ́lọ́run bá jẹ fún mi mo rí pé èyí tó tún tóbi jù lọ ń bẹ ó tún bá lè jó ìyọnú ọlọ́run pọ́lọ́mbà ló gbádẹ wò ọ̀gbá lọ́wọ́ mi ọyọ́nú sí gbogbo bí jílé ọba tí ń ṣubú ní o tí ò bí ìyọnú gbádẹ wò wọn nígbà pọ́lọ́n ló mú wà èèyàn àbìbí yẹn ni wọ́n pè ọlọ́run ṣàánú wa bákan náà èyí sì tún gba sùúrù lọ́wọ́ mi ní ṣe sùúrù pẹ̀lú àdánwò náà mo rí pé orí kẹta ní bákan ẹ̀sẹ̀ ń pọ̀ wá lọ́dọ̀ ọlọ́run tí tún ní wọ́n pọ̀ rìwọ́ọ̀dù kalẹ̀ fún mi pé mo tún lẹ́sà àfa ọmọ ọmọ lọ́kọ̀ tọ́ àdínfẹ́ ẹlẹ́ẹ̀kejì àwọn mùsùlùmí òun lọ ṣeré ìfún wa pé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin èyí máa bí níbi àdánwò ìbá náà gbọ́ sánàbí àwọn ọmọ sọ́lá sọ́lámà sọ nínú àdúrà ìbáyì pé wọ́n là tẹ́jà lè mọ̀sí lọ́sẹ̀nà fíìdì nílà ọlọ́run dákun má jogún àdánwò wa má jogún ìsinẹ́sìn wa o ọlọ́run dákùn má fi àjẹ́wò wa má fi sínú ẹ̀sìn fún wa o àbí àtàríbi máa ń ṣe nìkáwà ní ọmọ àti ìsìn bẹ níbi gbogbo ọ̀pọ̀lọpọ̀ mọ́sáàpù koran sáà ń pè kí lónìí àwọn àdúrà sí bẹ́ẹ̀ yẹn àdúrà yìí bẹ́ẹ̀ pé pé nígbà tí ìyẹn bá rí dáàmú tí ìyẹn rí bá wàhálà kẹta ń bẹ àdúrà yẹn lọ pé àdúrà nẹ́bí ọmọ ọmọ sáwọ́dà sáwọn kójọ yẹn kò sí kẹta bí ẹsà àdúrà nẹ́bí inú gbogbo ẹ̀ inú rẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n là tẹ́jà lè mọ̀ sí ìbátaná dákun má jogún àdánwò wa má jogún ẹ̀ sínú ẹ̀sìn fún wa o ọ̀rẹ́ ń àbábá jogún àdánwò rẹ̀ sínú ẹ̀sìn ah! ó ti ṣòfò ilé ayé ó ti ṣòfò jọ̀bù yàrá kìyàmà ọlọ́mọdé aṣòkùn kẹkẹ́ ń bẹ̀ ọ̀lànà ìṣàwúlẹ̀ ọ̀lànà الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتعفف الله بعد أتكتب إخوان نبي محمد صلى الله عليه وسلم ذاتك قلوبا على أنصابه أتبقوا مسلم لقفوا تتوك بيجيسا هو مسلمين طبعا وعلى الله وبعلى الله أني أدعو لدول نيرانا أقول ما بلون بلون بلون بلون بلون kó má fi àdéhùn tí ó bẹ̀rẹ̀ a sì gbọ́dọ̀ jẹ́ nìkan tó pé àwa náà a gbọ́dọ̀ sọ́ra fún gbogbo àwọn àdẹ́wò èyí tó fi fáwọn aláfọwọ́ ara fà á torí pọ́lọ́n bá sọ fún ọ náà yá ní pé má àsọ́ọ̀bà kò mẹ̀mọ̀ sí ìtàṣẹ fábì máa kẹsàbàjẹ́ àìdíkọ́ wàyà àpò àǹkẹ̀bẹ̀ gbogbo ohun tó bá tẹlẹ̀ sí nínú àdẹ́wò pátá èyí lẹ́fọ́ ara yín fà ó kódà ọlọ́run bá tún sàmójúkò ohun tó pọ̀ ní àbùnà ọ̀pá wọ́n ní pé gbogbo àdẹ́wò tó bá wá báyẹ̀ lórílẹ̀ ayé lódodo tí ìyẹn bá lè ronú sí lódodo tòótọ́ èyí ó rí pé ìyẹn ní kọ́ra rẹ̀ pa ìyàwó tó fẹ́ fẹ́ táwọn èèyàn sọ wọn pé má fẹ́ má fẹ́ ọmọ ọbú ni lọ́sáwò pé àìlọ́fà wọ́n sá nífẹ̀ẹ́ rẹ̀ ni wọ́n sá nífẹ̀ẹ́ rẹ̀ ni lọ́fẹ́ sálò di àgbákò mọ́ lọ́wọ́ èpè lójoojúmọ́ èpè lójoojúmọ́ lọ́wọ́ ni gbogbo ohun tí ń da ọmọ tẹ́lẹ̀ báyìí pọ̀ tàbọ́fọ́ ara rẹ̀ fà wọ́n mú ìdọ́fọ́ ara rẹ̀ fà wọ́n lọ mú àfọwọ́fọ́ àfúnra rẹ̀ pẹ̀lú bọ́lọ̀mbà ìṣọ́ nínú ayé yìí bákanáà gbogbo àwọn tàbáwá rí lẹ́gbẹ̀ẹ́ tó ṣe pé látara ọ̀kan ìkéde àti kejì tí wọ́n nínú àdẹ́wò ni wọ́n bá ní pé sọ́ọ̀tì yá ẹjá máa kìlọ̀ fún ọ so orí ṣọ́ọ̀tì bọ́ ń lọ yẹn àdẹ́wò èyí tó fẹ́ tún mú wáyìí òun jẹ́ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ òun ló ní sí ọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọmọ ọlọ́lọ́ mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn mùsùlùmí tí wọ́n ti lọ sáìsì ní tọ́ọ̀tì lónìí tí wọ́n wò pé lílọ́dì 25 àwọn bẹ́ẹ̀bẹ̀ náà bá kọ́bí yóò tó parí gbogbo àdẹ́wọ̀ ọmọ fún wọn máa rí àdẹ́wọ̀ ìyàwó fún wọn máa rí àdẹ́wọ̀ ògidì fún wọn máa rí ọlọ́lọ́mọ iye mùsùlùmí tí ó ti jí lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá jẹ́ mùsùlùmí tó jọ́kọ̀ àwọn tó jọ́kọ̀ ẹ̀dọ́kùnrin jẹ́ gbádùn lọ́wọ́ ọnù

àgbọ́ra àṣọ nípa tó kó fẹ́ǹsì ọkùnrin lọ́nà òun jáńjẹ́ o ṣùgbọ́n ilé ikú síyàwó bó jẹ́ bí ó síyàwó tí bàbá ń sàlàyé nípa pé tàbẹ́ ni wọ́n gbé kalẹ̀ ní fámílì pé mo yọ̀ǹda ọmọ yìí látòní ìlọ kọ́ máa jẹ́ ìyàwó rẹ̀ a sì yọ̀ǹda ti fámílì ti fámílì ìtumọ̀ rẹ̀ ní ẹni pé ibi tí wọ́n rè pé lọ́jọ́ náà lọ́lọ́wọ́n bó bí àwọn ohun èyí tí wọ́n gbélé wa lọ́wọ́ yẹn fáìlì àwọn màlẹ́kà ti ń kéńjì ẹ̀ wọ́n ti change file pé tó ẹ̀yìn ló fún rẹ̀ lọ́rùn mọ́ ẹ̀dẹ̀ tàbí ìwọ ọkọ̀ tí wọ́n wá bí ló ń ṣe kájíkájí tí wọ́n fi nípa àwọn ìyàwó rẹ̀ ló ń ṣe rẹ̀ wọn yìí ọgbọ́dọ̀ agbọ́dọ̀ mójú sáwọn ìyàwó wa gbogbo báyé wọ́n ṣe da ọrùn alọ́wà o gbogbo ohun tó fi wá jẹ́ ah, gbọ́dọ̀ ajọ́ ògùnà lè fìyà máa ààfin ní rọ́dẹ̀ lọ ẹgbọ́dọ̀ sáré rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin láì bínú ànígbọ́ níjà àìríjà sáà máa ń lọ parí

ìmí ọmọ alẹ́ tọ́mà ògbógbó ń kí kò sí kí o tọ́mà alẹ́ ògbó ń kí kò sí kí gbogbo ọgbà lámánsọ́ gbogbo ọgbà lórí fún ìlámánsọ́ àwọn obìnrin ṣẹ̀tọ́ mi ti máa rí wọn gbá mú púpọ̀ jù jàwọ́ ọkùnrin lọ lọ́pàá pé ìjọ ti ti wá àwọn mọ́sálásí ilẹ̀ lọ́wọ́ inú ṣùgbọ́n ṣẹ̀ríyà ṣùgbọ́n wọn tí wọ́n fi nínú ilé lọ́lọ́rẹ́ fún wọn alẹ́bí ní kí a máa jẹ́ àwọn ẹrùsàn àwọn ọba lórí ilé ilé lórí ọlọ́wọ́ bá ṣùgbọ́n kó fún wọn pé wọn lé wọn ọyọ̀ òun ló lórí fún wọn ẹ̀ àwọn àgbọ̀ pé kókè òkè onílé rẹ̀ ẹ̀ máa ké sígbà mí tó bí ọba wá kẹrùn ó lè jẹ́ pé ìrò òzóòrì rẹ̀ tó pọ̀ ní òkè tí ọba kì í bá yóò ti jókòó díẹ̀ ọba máa rí bá ó sì ní òtì tó yóò máa mọ̀ wá láṣẹ ẹni tó tún fi lò ó bàbá tó ti mọ́ gómìnà yóò ti jẹ́ kí gbogbo bí sọ èè tó ti lù gbà ní ó tó lọ sábà ládó ah, tó kí mọ́ gómìnà yóò bá ó fẹ́ra iṣẹ́ ilẹ̀ tó ti tó àìmọye wọn mẹ́fẹ́ wọn wọn látò bá 730 tó ẹ́ iná wọ́n sí ẹ̀mọ́ fi ti ṣe ìdáyé òkè obìnrin tó ń gbìyànjú lóhun tẹ́ obìnrin ọ̀sẹ̀ tó máa jẹ́ ọkọ rẹ̀ ní pé òní sẹ́ndé bàbá wa ìdí òní sẹ́ndé ẹwà lọ kírun atágbọmọgbọ àwọn ọjọ́ ìkúta ìdí òní sẹ́ndé ẹwà lọ kí tò ní ẹbẹ̀ lọ bí sẹ́lódì ẹ̀sùn wá sùn padà ọkọ̀ nu àwòrẹ́ lásán bọ́dí ọlọ́wọ́ gbà ánú wá ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàwọ̀ wa wọnú ẹ̀sìn wa ibi dí ilé ìgbẹ́lẹ̀ bá rẹ̀ lórí ẹ̀mà rí mọ́ ṣe Allah ìyá ń wò ìsìlámù táà ṣùgbọ́n tẹ bá súnmọ́ tẹ́ ma rí pé ah, ọ̀sẹ̀sìn kẹfẹ́ńbẹ̀ àwòrán lásẹ́ni ẹ̀dá pẹ̀já gbádùn lọ́wọ́ ọlọ́ká gbádùn lọ́wọ́ ọ̀tá kí wọ́n máa rí wa ní mùsùlùmí lójú láti wá jẹ mùsùlùmí lọ́wọ́ ọlú àbẹ́lọ́ ibi yóò tàbá kò sí bọ́sà tó ṣe wa nílé jẹ́ ọmọ wa àìsìkí wa ọlọ́dàkùnmájà ọkọ̀ wa o àìsìkí wa dákùnmájà ọkọ̀ wa o ìjẹ́ ọmọ wa dákùnjẹ́ ọrọ̀ o ìjẹ́ ọmọ wa dákùnjẹ́ ọrọ̀ o májàdé àmúká tó rí jẹ́ o májàdé àmúká tó rí mọ́ o májàdé àmúká tó rí wọ́ o májàdé